أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين قال الإمام رحمة الله عليه بسم الله الرحمن الرحيم اعلم رحمك الله أنه يجب علينا تعلم أربع مسائل أدعوك فهم ولهم أترى إكاتك فهم نبي ومحمد صلى الله عليه وآله وسلم الإمام قال أنكم بانك يوم wọ́n bẹ̀rẹ̀ kíkọ tíra yìí pẹ̀lú bisimilahi rahman rahim ìtumọ̀ bisimilahi rahman rahim ó ní wípé èèyàn bẹ̀rẹ̀ pẹ̀lú ìwà àlùbáríkà ó kọ ọlọ́run ọba tí ń jẹ́ allah ọba arrahman tí ń jẹ́ ọba àjọkẹ́ ayé. Ar-Rahim òní ọba tí ń jẹ́ àṣàkẹ́ ọ̀run ló kọ gẹ́gẹ́ bó ṣe gbà ní ìròyìn Al-Musannif ìyẹn ni pé bàbá tí wọ́n kọ tírà yìí kọ́lọ́hún kó bá ní kẹwọn wọ́n bẹ̀rẹ̀ tírà yìí kíkọ pẹ̀lú bisimilahi rahman rahim eléyìí wọ́n fi kọ́ ṣe ọ̀nà àgbàtọ́lọ̀ fi sọ kuranu kalẹ̀ ni torí pé kò sí sóra kan nínú gbogbo sówar tí ń bẹ nu Qur'an tó lé ní ọgọ́rùn-ún kan àti mẹ́rìnlá tí ò ní bisimilahi rahman rahim àyàfi suratu tawba ètò gbajúmọ̀ sí bàrọ̀ súra yìí nìkan ni ò ní bisimilahi rahman rahim so bàbá rẹ̀ ti ń kọ tírà tó bẹ̀rẹ̀ kíkọ rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim ó fi léyìí kọ́ sí ọ̀nà tọ́lọ̀ náà fi gbà sọ alukuraanu kalẹ̀ ni bákan náà irú ẹni bẹ́ẹ̀ ó tún fi kọ́ sí àná muhammad sallallahu alayhi wa alihi wa sallam. لأنه صلى الله عليه وآله وسلم كان يكاتب الملوك ويراسلهم بالبسملة تريبو جيشالون صلى الله عليه وآله وسلم gbogbo àwọn lọ́balọ́ba lásìkò títí ẹ̀ àwọn aláṣẹ lásìkò títí ẹ̀ tó pè sínú Islam gbogbo lẹ́tà tí máa ń kọ sí wọn ẹ máa ń bẹ̀rẹ̀ kíkọ rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim so sunna na muhammadin sallallahu alayhi wa alihi wa sallam tó bá sì wà nínú àwọn sọ̀hábà nábì nínú àwọn tí ó fi ṣe olórí sáwọn ìletò kọ̀ọ̀kan tó bá fẹ́ kọ lẹ́tàsì sí ànábì máa ń bẹ̀rẹ̀ kíkọ rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim. bákan náà ana muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní kullu amrin zibalin la yubdaw fihi bi bisimilahi rahman rahim fahuwa akuta anabi ní gbogbo ọ̀rọ̀ tó bá lákàkún lọ́rọ̀ tó tóbi láwọn ọ̀rọ̀ tó ní kìmínú. No téèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ láti ṣe téèyàn bá bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim alámọ̀rí rọ̀rọ̀ bẹ́ẹ̀ kò ní yọrí sí dáadáa alibarika rẹ̀ ó dínkù wọn náà ló fi ṣe pé ìṣesí mùsùlùmí gbogbo ohun tó bá fẹ́ dáwọ́lé ó fi ń dára jùlọ kó máa ṣe bisimilahi rahman rahim èèyàn fi léyìí ó fi ń wá àlùbáríkà ọlọ́run ó sì fi ń wá ìkún lọ́wọ́ ọlọ́run lórí tí èèyàn fẹ́ dá wọlé látara eléyìí kásáré gbé nǹkan kan yẹ̀ wò bisimilahi rahman rahim tánàbí ṣàlàyé pàtàkì rẹ̀ yìí ṣé kíkọ rẹ̀ ní arabic text ní àbí kíkọ rẹ̀ ní transliteration àbí kíkọ rẹ̀ ní translation hàn alibarika tí anami ló sodo sára jumla yìí bisimilahi rahman rahim sí kíkọ rẹ̀ lẹ̀ pé yẹn fẹ́ kọ̀wé bí fẹ́ kọ tírà lápèjúwe ṣé kó kọ ní lárúbáwá àbí kó kọ lọ́nà tí wọ́n fi gbà kọ́ bí lárúbáwá transliteration yẹn àbí kó kọ́ nítumọ̀ translation ìbáà jẹ́ túmọ̀ èdè Yorùbá ni àbí túmọ̀ èdè Haúsá àbí túmọ̀ èdè míì ìwo ló kó ń tànà bí n sọ lóore sínú nínú gbogbo rẹ̀ hàn náà kí n kọ́ lára bí dẹ̀ lè lò. gbé jáde bẹ́ẹ̀ ọ̀kan ó lẹ́rìí òun nìyẹn pé téèyàn bá fẹ́ wá lárú èèyàn bá fẹ́ wá àlùbáríkà tí ń bẹ ní bisimilahi rahman rahim téèyàn fẹ́ kọ̀wé àbí èèyàn fẹ́ kọtíra kéèyàn kọ́ ní arabic text òun ló fi lè ní ládàá yẹn téèyàn bá kọ́ ní transliteration yálà transliteration yẹn ní ti yorùbá ni àbí ní ti èkó àbẹ̀yẹn gan wá tu séèbó kò nífẹ̀ẹ́ ní ládàá yẹn wallahu alam a lè ṣàlàyé báyìí wípé tó bá ṣe wípé pípè lẹ́nu rẹ̀ ká pè jáde lẹ́nu bisimilahi rahman rahim bá a bá tu sédè míì nítu wípé mo bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ó súnmọ́ kí oore tí ó sodo sára ìtumọ̀ yẹn kó kéré sí i ń bẹ lára ẹ̀ jẹ́ arabic text kí ló dé torí pé ìbáàdà ni ẹ̀sìn ni òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa alihi wa sallam ó sì ní àwọn ọ̀nà àgbà míì tó lè gbé ìsọkẹ́lìmọ̀ yìí àgbógbólóhùn yìí gbà láì ṣe wípé ó pè ní bismillahir rahmanir rahim so ìgbà tó ti ṣe wípé bọ́lọ́hún ṣe máa ń pè nínú Qur'an bọ́lọ́hún ṣe ń kọ́ ọ́ lẹ̀ lòun náà ṣe ń pè tó ṣe ń kọ́ ọ́ lẹ̀ ó túmọ̀ sí bó ti di kíni ẹ̀sìn so tó fi ń lóore jù náà ni pé ká kọ́ ní kọ èdè lárúbáwá ṣùgbọ́n tó bá jẹ́ tó ṣe wípé ìwé tó fẹ́ kọ tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn yóò lo gbólóhùn bismillahir rahmanir rahim bẹ́ẹ̀ àmọ́ ń bẹ̀rù wípé àwọn yóò padà máa sọ̀wé òun ọwọ́kọ́wọ́ lè máa gbá mú ìdọ̀tí lè lọ kàn án ẹ̀gbin lè kàn án láti fi lè dáàbò bo júmúlà yìí ó lè kọ́ ní transliteration àbí kò kọ́ ní translation tó bá ti kọ́ lọ́nà yẹn nínú ọ̀nà méjèèjì ó túmọ̀ sí pé ó ti fi dáàbò bo júmúlà yẹn kúrò níbi ìfisè yẹ̀yẹ́. والبسملة آية من آيات القرآن بسم الله الرحمن الرحيم آية كان ló jẹ́ nínú آية القرآن tí ó yẹ kí ká mú lẹ́sẹ̀ àbí ká اعلم رحمك الله أنه يجب علينا تعلم أربع مسائل الإمام wọ́n ní wọ́n mùsùlùmí lọ́ọ́ máa mà dájú kọ́lọ́n kó bá ní kẹ́ ọ wípé àwọn nǹkan mẹ́rin kan ń bẹ́nu àlámọ̀rí ẹ̀sìn yìí ó jẹ́ dandan fẹ́mi àti ẹ káwá máa ń pa rẹ̀ i'lam lọ́ọ́ máa mà dájú annahu wípé ó di dandan lórí gbogbo wa tá a jẹ́ mùsùlùmí ta'allumu arba'i masa'ila ká wá mọ̀ nípa ọ̀rọ̀ mẹ́rin kan ẹ rí i pé ọ̀rọ̀ tí bàbá yìí tán fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ó fẹ́ dàbí pé kò fẹ́ wà níbàámu sí táìtù tí wọ́n pe tírà wọ́n pe tírà ní kílókọ rẹ̀ rí al-usulu al-thalatha. al usulu yẹn ni pé àwọn àpilẹ̀ mẹ́ta kan nínú Islam èyàn máa retí wípé ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun náà ló yẹ kí wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n wọn wá fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nǹkan mẹ́rin míì ni fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nǹkan mẹ́rin táwọn wá ń sọ yìí ibi tá a gbọ́yé sí ni wípé ó jẹ́ bí ọ̀rọ̀ ti síwájú lórí ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ṣàlàyé rẹ̀ tí wọ́n fi sọ ọkọ̀ tíra yẹn ẹ rí i pé kódà nú ọ̀rọ̀ sísọ lásán kéèyàn tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ téèyàn fẹ́ sọ ń gbà míì èèyàn máa láwọn ìpìlẹ̀ kọ̀ọ̀kan téèyàn ó ti síwájú kó fi lè yé àwọn èèyàn kó fi lè pìpìẹ́ àwọn èèyàn kalẹ̀ lórí tí èèyàn padà fẹ́ sọ eléyìí ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí nínú ọ̀rọ̀ tó dàbí introduction èyí táwọn lábá ń pè ní mọ̀kọ́dímà òun ló jẹ́ lórí àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fi sọ ọkọ̀ tíra yìí oní bàbá wa as-Salih bun Sa'id as-Suhaimi professor ni bàbá yìí nínú ma fiqh bẹ́ẹ̀ bá sì ní ìbánilẹ́kọ̀ọ́ pẹ̀lú wọn téèyàn jókòó wájú wọn kéwú rí èèyàn ò ní mọ̀ bóyá fíkìw ni wọ́n ti gba professorship wọn èèyàn rò pé inú tawhid àbí inú àkídà ni àfa òní fíkìw sì ni wọn Allah wa rọ̀hán wọ́n ní ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí bàbá yìí ṣàlàyé yìí òun náà jẹ́ àwọn tá a lè pè nípìlẹ̀ tó fẹ́ ṣàlàyé kùnkùndùn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí bàbá yìí torí rẹ̀ kọ́ tíra. wani wa man lam takun هذه المسائل الأربع راسخة في الدين المسلم ثابتة في قلبه معلومة لديه فإنه لا يميز بين الأصول وغيرها ولا يميز بين الحق والباطل ولا يميز بين الغث والسمين ولا يميز بين الضار والنافع ولا يميز بين الطيب والخبيث ولا يميز بين الطريق المستقيم وبين الطريق المعوج لذا بدأ ببيان هذه المسائل الأربع انتهى الصيي ní ṣókí náà ni bàbá yìí náà sọ ń bí wọn ní ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí bàbá yìí kọ tì síwájú yìí ó jẹ́ dandan kó rinlẹ̀ nínú làákàyè mùsùlùmí kó sì rinlẹ̀ dandan nínú ọkàn rẹ̀ kó jẹ́ ní tí ó mọ̀ dáadáa torí pé tí o bá mọ̀ kò ní lè ṣe òǹpinya lé àárín àwọn nǹkan tó jẹ́ pìlẹ̀ ẹ̀sìn àti àárín àwọn nǹkan tó pẹ̀ka jáde lára pìlẹ̀ ẹ̀sìn kò ní lè ṣe yàtọ̀ láàrin òdodo àti bàjẹ́ kò ní lè ṣe yàtọ̀ láàrin tó wúlò àti tí ò wúlò kò lè ṣe yàtọ̀ láàrin tó lè kó nira báyàn àti tó lè ṣe èèyàn ní àǹfààní kò lè ṣe yàtọ̀ láàrin tó mọ́ àti nǹkan tó dọ̀tí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ọ̀nà tó dúró déédéé àtọ̀nà tó wọ́ méjèèjì ò rí bákan wájú rẹ̀ ni kò ní dákan mà torí bẹ́ẹ̀ kí bàbá yìí tó bẹ̀rẹ̀ àlàyé nípa àwọn pìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó yẹ kó ní àwọn àtìsíwájú kan tí wọ́n ṣe ní àlàyé àwọn ti síwájú yìí òun náà ni bàbá yìí ń sọ fún wa wípé nǹkan mẹ́rin ni wọ́n tó pọn dandan ká wá màá pa rẹ̀ kí jẹ́ ìmọ̀ al-ilm kí ni jẹ́ ìmọ̀ gan abánika wá mà lọ́dọ̀ àwọn afáyẹ̀sìn àwọn kan sọ nù wọn wọ́n ní tí ń jẹ́ al inú èdè lárúbáwá. وإدراك للأمر إدراكا جازما بحقيقته oníkó nímọ̀ nípa nǹkankan nímọ̀ tó dájú ní pàápàá bí nǹkan yẹn ṣe rí kó nímọ̀ nípa rẹ̀ bí nǹkan yẹn ṣe rí gangan kó mọ̀ bẹ́ẹ̀ bó bá ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn táwọn èèyàn bá wá lọ tán wá bọ̀ kán bá bẹ́ẹ̀ wípé bóyá ṣàlàyé rẹ̀ gan náà lórí eléyìí túmọ̀ sí pé téèyàn bá jọ ọmọ kéwú tí má lòun ka tíra tí wọ́n ní tí mo kà á nù tíra yìí rèé táwọn á wá lọ tán wá bọ̀ tán rí i pé n tó gbọ́yé nù tíra yẹn ó yàtọ̀ sí n tó ní tíra kọ́lẹ̀ nù tíra rẹ̀ irú yẹn kì í ṣe kí ni kì í ṣe ìmọ̀ torí n tó rò ń mọ̀ nínú tíra yẹn ó ti takò tí ń bẹ nínú tíra eléyìí náà ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀. So olùpàpémọ́ra ìmọ̀ olùpàpémọ́ra ìmọ̀ tá a máa ń dá wọn pè ní àfa ọ̀tọ̀ ni àyà bó ṣe wà nù Quran ọ̀tọ̀ níbẹ̀ lómi ò sì kà á síta so ìka kéwé èèyàn síta nínú Quran tó bá ti yapa sí bó ṣe wà nù Quran ìyẹn yìí ṣe ìmọ̀ eléyìí náà ló jẹ́ gbòǹgbò síbi ìtumọ̀ àyà Qur'an àbí ìtumọ̀ hadith ana Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bá ní tí mo kànú hadith anabiri sallallahu alayhi wa alihi wa sallam ó wá túmọ̀ rẹ̀ fún wa àwa lọ wo hadith yẹn abábẹ́ lóòótọ́ àmọ́ ń tà nábì ń sọnù hadith yẹn ó yàtọ̀ sí tó ń tú jáde so irú tó ń tú jáde yẹn tó gbà pé mọ̀ ni kì ṣe kí ni kìí ṣe so látara bẹ́ẹ̀ ẹni tí a bá ń pè ní àwòfónóòn mòrò mòrò àwọn ilé ìbá máa pè ní assumptions àbí kí wọ́n pè ní pre-assumptions kìí ṣe ìmọ̀ walwaham mòrò ìwọ̀n ṣe bí ròyìnròyìn bí doubt irú yẹn náà ṣe kí kìí ṣe ìmọ̀ ẹni bá ṣe wípé n tó ń pè nímọ̀ òun ni iyèméjì tí ń bọ̀ tí ń lọ tí ń bọ̀ lọ tí ń bọ̀ lọ́kàn rẹ̀ àbẹ́lẹ̀ yìí ni àbẹ́lẹ̀ yìí kọ́ irú yẹn ń ṣe ìmọ̀ ẹni bá ń sọ wípé mo rò ó yẹ kó rí bẹ́ẹ̀ rírò yẹn kìí ṣe ìmọ̀ tó nígbà tá a wá rírò yẹn lọ tá a wá bọ̀ á di pé kò sọ gangan ìtì ń jẹ́ ìmọ̀ lóyún ṣe nù sílẹ̀ ìtẹ̀yìn ó bá fi sin lọ́wọ́ gbọ́dọ̀ jẹ́ ìmọ̀ kò gbọ́dọ̀ jẹ́ àvùnún aròpó yẹ kó rí bẹ́ẹ̀ lọ́lọ́run bá fi bẹnu àtẹ́lu aròpó yẹ kó rí bẹ́ẹ̀ aròpó dodo náà ni ló jẹ́ àtẹ̀lé ọlọ́run bá bẹnu àtẹ́ ó bẹ̀rù irú ẹni tí bá ń tẹ̀lé irú nǹkan yẹn àti nǹkan yẹn gan màtọ́lọ́run sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú àlùkìyàmẹ́ ọlọ́ni lẹ́bìsàmúnà mẹ̀láìkàtà tẹ̀síníyàtà nǹka wọn ò ráwọn mọ̀lẹ́kà ọlọ́wọ́n ọba rí wọn ò mọ̀ wọ́n rí ṣùgbọ́n àwọn gbé àwọn mọ̀lẹ́kà ọlọ́wọ́n sípò wípé àwọn lọ́mọbìnrin tọ́lọ́wọ́n ọba bí pé ọba bí máa wò náà ọmọ tó wá bí àwọn obìnrin bẹ nínú wọn àwọn obìnrin yìí wá rè làwọn mọ̀lẹ́kà so wọ́n sọ ohun tí ojú wọn ò tó ọlọ́run wá ní in yattabi'una illa dhanna wa inna dhanna la yughni minal haqqi shay'a ọlọ́run ní àwọn tí wọ́n ń pè àwọn màláìka ọlọ́run lọ́mọbìnrin tọ́lọ́run ọba bí kò sí tí wọ́n ń tẹ̀lé tán fi ń sọ̀rọ̀ eléyìí ju wípé àròpó yẹ kó rí bẹ́ẹ̀ àròpé bẹ́ẹ̀ náà ló ṣe rí. ọlọ́run wá ní mo rò pé bẹ́ẹ̀ ló ṣe rí aròpó yẹ kó rí bẹ́ẹ̀ kò lè jó òótọ́ láyéláyé kò lè rọ̀yàn lọ́rọ̀ débi tí wọ́n fi wá kàkún pé òótọ́ náà nìyẹn so irú eléyìí náà ní ń bá ọ̀pọ̀lọpọ̀ fínra lẹ́nu nínú ẹ̀sìn Islam ẹ̀jẹ̀ ń ṣe léyìí náà bóyá ọlọ́run lè kàkún ẹ̀sìn ẹ̀jẹ̀ ń ṣe léyìí náà bóyá ọlọ́run ó gbà kì í ṣe pé a rí ẹ̀rí kan tó ní ká ṣe bẹ́ẹ̀ so ajẹ́ pé n tí bàbá yìí tí wọ́n ń pè wá lákìísí sí nǹkan ńlá pàtàkì tààlùmọ ẹ lọ wá màá ń pa rẹ̀ ẹ má fi wípé a rò pé ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ má fi kún ọ̀rọ̀ yẹn torí àwọn ọ̀rọ̀ tó lágbára ni àwọn ọ̀rọ̀ mẹ́rẹ̀ ni tó jọ ọ̀rọ̀ àkọ́sọ ọ̀rọ̀ ti síwájú lórí àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí bàbá yìí tí wọ́n kọ tíra wọn lé lórí bàbá yìí ní ẹ lọ kéwú pa rẹ̀ ni ẹ lọ́ọ́ kéwú lórí rẹ̀ kẹ́ mímọ̀ ń pa rẹ̀ ó wá ní nǹkan mẹ́rin tó ń sọ yìí àkọ́kọ́ nù rẹ̀ al-ilm ó ní ìmọ̀ irú ìmọ̀ èwo wà wà ma'rifatullah wà ma'rifatu nabiyyi sallallahu alayhi wa alihi wa sallam wà ma'rifatu dinil islami bil adilla ìmọ̀ tí bàbá yìí ní ó pọn dandan káwa mùsùlùmí lọ́ọ́ mọ̀ káwa gbogbo ọ̀nà tá a fi ké ní kéwú ká sì wá gbogbo bá sì gbọ́ yé tí ó di lílò ó kó nǹkan mẹ́ta sínú. ìkan alákọ̀ọ́kọ́ òun ni ká nímọ̀ nípa ọlọ́run ọba adẹ́dàá wa ẹ̀ǹtẹ́ yẹ kéèyàn wá mọ̀ ń pa rẹ̀ jù lọ́lọ́lọ́hùn ọ̀nà wo la fi máa ń mọ̀ nípa ọlọ́hùn irú ìmọ̀ wo ló yẹ ká wá ń pa ọlọ́hùn ṣé mọ̀ wípé afẹ́ lọ wá bó ṣe rí ní sánmà bó ló ṣe ń ṣe ń sánmà kìí ṣe irú ìmọ̀ yìí hùn ìmọ̀ tí Islam fẹ́ ká wá nípa ọlọ́hùn ó kó nǹkan mẹ́ta sínú à ń bọ̀ wá bẹ́ẹ̀ wa ma'rifatu nabiyyihi sallallahu alayhi wa alihi wa sallam kasi wa ma nípa anabi tó ránṣẹ́ sí wa anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìran kẹta nínú ìran ìmọ̀ tó yẹ ká mọ̀ tó pọn dandan lábẹ́ pé à ń wá mọ̀ wa ma'rifatu dini islam bil adillah ká wá mà nípa ẹ̀sìn Islam bàbá ń wá mà nípa rẹ̀ yìí tá a sì ń wá mà nípa ọlọ́run tá a ń wá mà nípa nábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó jẹ́ pé pẹ̀lú ẹ̀rí la fi wà ẹ̀rí yóò ṣàlàyé pé bọ́lọ̀ ọba ti ríre fún wa ẹ̀rí ló ń ṣàlàyé wípé bí àná Muhammad ti rírè fún wa sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rí ló ń ṣàlàyé wípé tí ń jẹ́ sìláàmù rèé kìí ṣe làákàyè wa láfi sin lọ́hùn kìí ṣe làákàyè wa láfi máa tẹ̀lé anabi muhammed sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe wípé kìí ṣe làákàyè wa láfi máa ṣe ẹ̀sìn ẹ̀rí láfi máa ṣe láfi wọ́n máa mẹ́tẹ̀ẹ̀ta wa ma'rifatullahi hadhihi mutadamminatun bi anwa'i thalathati lit-tawhid ìmọ̀ nípa ọlọ́run yìí ó kó oríṣiríṣi ìran mẹ́ta tí ìsìn lọ́run lọ́kan ìmọ̀ lọ́run lọ́kan kó sínú. nínú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tá a fi máa ń mọ ọlọ́run ọ̀nà kan ṣoṣo làwọn èèyàn fi ń mọ ọlọ́run lẹ́yìn àbí ká tún wí báyìí nínú ọ̀nà mẹ́ta tó yẹ ká fi dọ́lọ́run ọba mà ọ̀nà kan ṣoṣo làwọn èèyàn fi mọ ọlọ́run lẹ́yìn bẹ́ẹ̀ bá sì gbọ́nà kan ṣoṣo ń déwájú ọlọ́run kò ràn lọ́wọ́ bẹ́ẹ̀ bá gbọ́nà méjì déwájú ọlọ́run tó fi kílẹ̀mù kó ń dọ́lọ́run ọba mà kò ràn lọ́wọ́ àfi mọ ọlọ́run látọjú pọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta a máa mọlọ́hún rububiyatan a sì máa mọlọ́hún uluhiyatan a sì máa mọlọ́hún asma'an wa sifatin a mọlọ́hún kó ló dá wa a mọlọ́hún kó ní darí ìsẹ̀mí wa mọlọ́hún lọ́kàn yẹn nìyẹn ìkànnì ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ àìmọ́rọ̀ òjò dáadáa nínú ọdún yìí nílùú ẹni kọ̀ọ̀kan a gbọ́dọ̀ mọ̀ pọ́lọ́ wọn ba ló wà ń díẹ̀ ọdún tá a ti lò sẹ́yìn tó rọ̀ dáadáa a gbọ́dọ̀ gbà wípé ọlọ́run ọba ló wà ń díẹ̀ a ilé tí wọ́n ti ń ké lálẹ́ tèmi tí wọ́n ń pariwo ọlọ́run níjà lù rẹ̀ mọ́ o a gbọ́dọ̀ gbà wípé ọlọ́run ọba ló wà ń díẹ̀. amọ̀báríkà o akó ewu ọmọ o àlejò ayé ni o ọlọ́run bá ló ṣe ni ló wá ń bọ́rọ̀ rẹ ti rí lé ní òní tó dáadáa ọlọ́run bá ló wá ń bó ti wá rí tó ṣe wípé ìwọ náà fẹ́ mọ̀ wá ṣé bọ́rọ̀ mi ṣe wá rí yìí náà kan nìyẹn. ọ̀nà kejì tá a tó fi máa ń mọ ọlọ́run òun ni pé ọlọ́run bá tá a wá gbé ọlá fún níbi ìmọ̀ ọlọ́run kàkọ́kọ́ yìí fún òun ní ṣe gbogbo nǹkan ríran oòrùn òsẹ̀yìn rẹ̀ yíyáde òṣùpá tí ọkọ lé gẹ́gẹ́ bí oṣù alété bí oṣù yóò máa wá dàgbà sí yóò máa gbèrú sí yóò máa dàgbà sí yóò máa gbèrú sí láti máa wá pẹ̀lú òṣùpá yóò fi wá dòṣùpá tí ń ràràn mọ́jú àti lílọ bíbọ̀ àwọn n ti ń jára wọn sánmà ọlọ́run bá ti ń ṣe léyìí ó wá jẹ́ kó yé ọ wípé nínú ran ọ̀nà kejì tó fi tún mọ èmi ọlọ́run wá sí èmi ọlọ́run bá nìkan torí kò sẹ́nìkan tó lè claim nínú àwọn tí ń pera àwọn lálágbára ayé pọ̀ ló kò sẹ́nìkan tí wọn náà rí kà nínú ìwé nínú ìwé tàn nínú àwọn onímọ̀ àwọn olóye ayé tó ti ṣáájú lọ pọ̀ ló òṣùpá kódà èrò wípé a ti ìríràwọ̀ tó jáde ń sánmọ̀ lálẹ́ ọjọ́ kan rí kán wá ní wá rí bó ti mọ́lẹ̀ ju gbogbo àwọn ìràwọ̀ tó kù lọ yìí àfa àbáyìí wòlé ọlọ́run báyìí ló dáa kò sí ọlọ́run ọba tó wá dá gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní gbogbo qualities lára ó wà qualified láti lè jẹ́ nìkan tá a máa ń so gbogbo ẹni tí ò bá ti lè dá gbogbo nǹkan tá à ń sọ yìí nínú àwọn ẹ̀dá tó kù wọ́n wà disqualified láti lè gbéjọsìn fún so wọn ò ní mẹ́rìtì ká pè wọ́n lọ́lọ́run gbèlète pé wọn ò ní mẹ́rìtì ká jọ́sìn fún wa torí gbogbo tá a bá ń pè ní ọlọ́run àbá ń pè lólúwa ó gbọ́dọ̀ ní àwọn qualities tó fi ká pè ní olúwa àbí ká fi pè lọ́lọ́run lọ́mọ ẹ̀dá èèyàn kan ò fi ní ní quality ká pè ní olúwa. gbogbo ẹ̀dá yòówù tí a bá ń pè ní olúwa wa lẹ́yìn ọlọ́run ìmọ̀gbàgbọ́ yí ọ̀rọ̀ ọlọ́run ni nígbà ẹ bá pè ní olúwa wa ẹni tó wá kọ kọ́ ó kọ̀wé lẹ́pẹ́ ẹni tọ̀hún ẹni bá ẹni bá lọ bá tó ní ọlọ́run tòun lòun wọ́n yẹ kó ṣe pé ọlọ́run yẹn náà ló ṣe kí ni ló dáa tó sì dá àwọn ẹ̀dá yòókù ṣùgbọ́n gbogbo nǹkan tí ń bẹ láyé táwọn yẹn bá ń tọ́ka sí wípé òun lọ lọ́rùn tó ṣe pé àwọn náà bá ń lé ayé ni àbáwọn fúnra wọn náà wọ́n kó jọ gẹ́gẹ́ bí ọlọ́run tán padà wà ń gbéjọ́sìn fún irú nǹkan yẹn ṣe ọlọ́run so ni mọ́lákù kan náà màláíkà ọlọ́run ò lè jẹ́ ọlọ́run fún wa kódà bọ́lọ́run ti bàbára Jibrilu tó alayhi salam ẹ̀gbọ́n tó lọ́ọ́ fi ròyìn ẹnu Qur'an ni láwọn àyè mẹ́ta kan lọ́tọ̀ọ̀tọ̀ nù Qur'an àwọn tó lọ́ọ́ fi ròyìn Jibrilu lágbára púpọ̀ kò fi ròyìn àwọn màláíkà tó kù bẹ́ẹ̀ alayhi salam ajma'in nínú suratu Shu'ara ọlọ́ni wa innahu latanzilu ọ̀dọ̀ ọlọ́run ọba ọba àgbáyé ló ti sọ̀kalẹ̀ nazala bihi ar-ruhul amin ntọ́nà pé Jibrilu yìí ga púpọ̀ ẹn tó wá mọ́rọ̀ yìí sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run wa òun ni ar-ruhul ẹ̀mí tà ń fọkàn tán wo sífà wo adjective tọ́lọ́run bá fi qualify Jibril alayhi salam tún wáyé míì nínú sọ́ọ̀tù nàjì òun lẹni tí bá ń sọ pé àná muhammadu ò ní àfa ànábì ní àfa o <laughs> sallallahu alayhi wa alihi wa sallam hmm, wọ́n ní alimu bìlà darí sí lára àwọn orin kan tí wọ́n máa ń kọ́ ńgbà náà pé ànábì kan mọ́ kéwù ni kò sẹ́ni tó kọ́ ń kéwù ànábì èso ní máa jẹ̀nu àwọn onímọ̀-àjọ̀nù kò séèyàn kan wọ́n yẹn lé tọ́ka séèyàn kan pé òun ló kọ́ àwọn ní kéwù. àná Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó láfa kódà ànábì pẹ́ẹ́lẹ́ kéwù ànábì lo odidi ọdún mẹ́tàlélógún nílé kéwù tá ń pẹ́rú ẹ̀ ànábì lo ọdún mẹ́tàlélógún ló fi kéwù ó sì kéwù parí báyìí ó lò tó ọlọ́run sì sí lọ́wọ́ ọ̀sẹ́. wàrà nàbí ò lọlé kéwú ó kéwú sánsan gbogbo àyínìke àyínìpadà tí wọ́n ń pè láyínìke àyínìpadà wọn ànábì ké àmọ́ kò jọ ọ́rù ti ń bẹ lọ́wọ́ títí ẹ àyínìke àtàyínìpadà kéwà ànábì ó takò àyínìke àtàyínìpadà àtọwọ́ títí ẹ tí ẹ ní í ṣe pẹ̀lú àlùjànnú. ìbánabi di pẹ́lẹ́ kéwú tó kò di tíra. bó ti pẹ́ lé kéwú tó kò tó nǹkan bó ti pẹ́ lé kéwú tó kò sí gbẹ́rẹ́ bó ti bó ti pẹ́ bó ti pẹ́ lé kéwú tó kò tá lọ́wọ́ fún lẹ́njọ́ kan kó wọ́n gbá rẹ̀ láyà kò sí lú bẹ̀m̀bẹ́ sallallahu alayhi wa alihi wa pẹ́ lé kéwú kódà nígbà tó lọ́wọ́ fẹ́ ròyìn àfa tó kọ́ anabi kéwú jibril ọlọ́run ni alamahu shadidul quwa. ẹ̀ńtọ́ kọ́ ànábì ń kéwú gidi ni ɛda tó ní agbára ni ṣẹ̀dídùn kọ́wà ó ní agbára jìbìrìlù yìí e se malika gbẹ́gbẹ́ náà malika ọlọ́run ɔba wọn ni tòun ti bẹ́ẹ̀ ọlọ́run ní ẹ̀ gbọ́dọ̀ gbogbo ohun tá a fi anabi jìbìrìlù fànàbí Muhammad náà ni wípé àtiwọ́ jìbìrìlù sọ fànàbí kó náà polówó rẹ̀ fáyàn wípé. ẹ má sìn nǹkan míì lẹ́yìn ọlọ́run ìran kejì nìyẹn nínú àwọn àrùn tó rọ̀ mọ́ ìmọ̀ tá a gbọ́dọ̀ ní nípa ọlọ́run ló fi já sí wípé ẹni bá pé òun mọ ọlọ́run ń pa nǹkan míì fún yàn fẹ́ dá kan lẹ́yìn ọlọ́run kò mọ ọlọ́run ẹni pé òun mọ̀ pọ́lọ́run ló dáhùn ń gbé sàárà rẹ̀ kọjá mọ́sálásí ń gbé lọ bòmíì kò sì lè gbé lójú ọ̀sán torí kèsè tí wọ́n rọ̀ ká mọ́ lọ́wọ́ torí ṣé á pé abọ́ òbí àwọn àfáà ló dé ni. láti pé àlàyé rẹ̀ ò ṣeé ṣe torí kèsè kó de kó mọ nígbàbọ̀ òbí lọ nítorí sì gbé lọ́wọ́ gan òjọ́gbọ́ òbí mùsùlùmí tí ń ṣerú ẹ̀ tó sì pé òun dọ́lọ̀ kò mọ̀ lọ́hùn mùsùlùmí tọrọ ṣẹlẹ̀ dá ìṣẹlẹ̀ tó ní à ń lọlé àwọn tá à ń fẹ́ yìí jí wọn bá fòye àgbà wò àwọn tó moyún ìgbénú kára wọn àwọn tó wá moyún ìgbénú kára wọn yìí wọn wá mọyé òka ayé pẹ̀ tí ń bẹ lórí ilẹ̀ wọ́n mọ̀ ẹ́ àwọn yóò sì mújọ́ tálíkì àmọ́ òde tá yóò parẹ́ wọn ò mọ̀ yíwù àwọn ọmọ yóò ka ó yóò ka ìpẹ́ tí ń bẹ lórí ilẹ̀ ayé ẹni bá ti ń tọ́jú ilé wọn kiri kò dọ́lọ́wọ́n bá náà. ẹ̀dí sì ń wo wípé ṣọ́ọ̀bù tá a ṣe gbà yìí á ó nídìí ká ṣáájò sí i hmm, ká rí mọ́tò ká rí mọ́sí ká rí máa rìn mọ́sẹ̀ ṣọ́ọ̀bù. abáni na yóò máa rin ni àwọn èèyàn nífẹ̀ẹ́ wọnú sọ́ọ̀bù bọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀ náà kò mọ Ọlọ́hun falmuslimul kamilu ya'tamidu ala rabbih haqqal i'timad mùsùlùmí tó pé nígbàgbọ́ yóò gbara lọ́lọ́run ọba rẹ̀ tán yányá ni yóò ara lọ́lọ́run rẹ̀ tán yányá nínú ọ̀nà kẹta tá a fi máa mọ òun ni ká mọ̀ pé àwọn ọkọ̀ jẹ́rìí bẹ́ẹ̀ bá fi okọ̀ míì pé kò ní kò ní dùn mọ́ nú. àwọn òròyìn tá a bá ń sọ pé àwọn òròyìn ọlọ́run kì í yẹ́ lómi bọ̀rọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé àwọn iṣẹ́ tọ́lọ́run ń ṣe àrà tọ́lọ́run dá ìtumọ̀ òròyìn nìyẹn táwọn afa wa ahlu sunnati wal jamaa tí bá bá ní sifatullah pé qualities of Allah kò yẹ́ lómi tó ìtumọ̀ ẹ̀ ni wípé àṣà dá àsàtọ́nà ń dá láàrin àwọn ẹ̀dá èèyàn àti láàrin àwọn ẹ̀dá tó kù bí ti ń ṣe ìwà rẹ̀ ìṣesí rẹ̀ ọlọ́run júwe ara rẹ̀ pé ìwà báyìí mò ń wù ìrìn báyìí mò ń rìn òókì báyìí tèmi ní àwọn nǹkan wọ̀nyí bùkátà sí káwá máa ń pa rẹ̀ ẹja má pò júwe wa a tún ṣubú lábala eléyìí náà kò yé wa tó. bẹ́ẹ̀ m mi bá fẹ́ sọ̀rọ̀ kìsọ́ lọ́hùn tó fẹ́ kí ọlọ́hùn yóò ní ọba he ọba hun ọba hun hun hun jẹ́ wọ́n pe bàbá rẹ ní tó ń pọ̀ lọ́hùn yìí tí bàbá rẹ bá ti ń bọ̀ tẹ́jọ jókòó kọ́ni ìjẹ́ bàbá rẹ hun hun hun kọ́ ní bọ̀ sọmọ pé inú gan bí náà ah, mi bàbá rẹ ń ní bàbá yìí ṣe he ti ṣe hun hun hun ọba bàbá rẹ nu hun hun hun sẹ́mu pé inú gan bí ọmọ pé ah Baba, tèmi náà nu hun hun tó bá ṣe pé inú èèyàn ò lè dùn mọ́ kápò béèyàn ni òbí rẹ ẹ̀ báyìí sọ̀rọ̀ lẹ́ẹ̀mẹ́wàá ehehe ní ọmọ ọdún hun hun ní ọmọ ọdún kan wá lọ́lọ́run tó dá ọ wá dọ̀ba ehehe èmi àlọ́ba hi ọba ha gbogbo eléyìí kò sínú òyìntọ́lọ́ ní ẹ fi ròyìn òun èèyàn ń wámọ̀ nípa ìròyìn wo lọ́lọ́run ọba lòun gbà bẹ́ẹ̀ bá fi kí òun inú òun sì máa dùn ẹlòmíà ní ọlọ́run òkómi ẹran dàálé ẹṣin òkómi ẹṣin dàálé ẹran ìwà àbòsí nìyẹn ọlọ́run ọba ò gbárò oríkì bẹ́ẹ̀ ọmọ ẹ̀dá yẹn ló yẹ kákì bẹ́ẹ̀ bàbá sì kí ọmọ ẹ̀dá yẹn bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀ tọ́rábòsí ń bẹ lára wa innahu kana zaluman jahula wọ́n máa ní pàápàá ẹ̀mọ̀ kan ara wa ló jókòó sí ọlọ́run ọba ẹ̀sọ́ ọba aláìmọ̀ kan onímọ̀ lọ́lọ́run tọ́mọ́lá lábòsí lọ́mọ ẹ̀dá èèyàn ń bẹ lára wa tó ọmọ ẹ̀dá èèyàn ní ń kó mí ẹṣin dàálé ẹran òní ń kó mí ẹran dàálé ẹṣin ọlọ́run ọba ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ èyí tó bá fẹ́ rí bẹ́ẹ̀ nínú làákàyè wa kò rí bẹ́ẹ̀ bàbá sì padà farabalẹ̀ nta àwọn òpó ẹkọ lọ́wọ́ bá ṣe síbi tó ṣe síbò mí òní lójú tiwa á rí i pé ibẹ̀ náà ló yẹ kó ṣe sí ọlọ́ba ẹ̀ ṣe mistake tó bá ṣe kó yẹ kó rùn ràn lásìkò kan tí ó ràn lásìkò tó padà wá lọ ràn lásìkò míì mọ̀ pé ah, àsìkò yìí kó lọ yẹ kó rùn ràn tó bá padà ní sùúrù dáadáa ó rí i pé àsìkò náà ló tọ́ kó rùn ràn ọlọ́ba fi ń sọ fún ọ sọ́ọ̀tù Al Imran gbogbo ìgbà tí bá ń dárú àwọn ara wọn yìí ẹ̀ ń rò pé kójú rọ̀ wò wá rọ̀jò fún yín lásìkò ó yẹ kóòrùn ràn ìràn lásìkò àbí ẹ̀jẹ̀ ìrètí kóòrùn ràn lásìkò òun ràn lásìkò rẹ̀ ní tó yẹ kó máa jáde lẹ́nu yín ni pé Rabbana ma khalaqta hadha batila gbogbo tó ń dá lára yìí ò dá fún bàjẹ́ kódà bí òye kan sí kejì tó rọ̀ mọ́ tí ò bá hàn sí wa ó hàn sí wa ọlọ́run ẹ wà ní sùúrù sùúrù yín ni lọ́lọ́ fi padà jẹ́ kẹ́ ẹ màṣírí ti ń bẹ níbi àrà tí ti ń dá jẹ́ nílé mi sí yorùbá lọ́bọ̀ náà rọ wọn wọn á ní ọlọ́run ọba alùtí kára bí ajere sẹ́wọ̀n ti ń jájere o ṣeun inú mi ti ẹ̀ dùn fáwọn ọmọ ayé òde òní wò tí gbàgbé ti ń jájere tán yányán torí ìbò ti kó wa lẹ́rú lọ kòkò tí wọ́n fi ń fọrú tó pé wọ́n ti mú gbogbo ara káàkiri wá dajere ẹ wá ń fi ọlọ́run bá wé kókò tán fi ń fọrú pé ọlọ́run bá lu etí kára ẹ̀yìn rírí kẹtó mọ̀ pé yóò lu etí kára sẹ́wọ̀n pé gbàtẹ́ yorùbá máa ń fi kankan wé nǹkan yóò já sí pé nǹkan òyìn ti rí nǹkan orí aná ọmọ yìí sì fẹ́ jọ bàbá rẹ̀ torí pé ìsádà ti rí bàbá rẹ̀ rí àbí kò rí fọ́tò bàbá rẹ̀ àmọ́ àárọ̀ ọlọ́run rí a sì máa ń fi ọlọ́run bá wé nǹkan táwa ń rí sọ ọlọ́run bá yàtọ̀ sí yẹn ọlọ́ọ̀bọ̀ olójíkára bí ajere o torí kò ròyìn ara rẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣe pé n tá a fẹ́ gbà lérò ni pé ọlọ́run ọba ọba tí ń gbọ́ràn ni kò sí tí ẹ̀dá kan ṣe tí ó mọ̀ sí kò sọ̀rọ̀ kan tẹ̀dá kan sọ tí ó tí ó gbọ́ á kí ọlọ́run pé ọlọ́run ọba àṣẹ̀mí rẹ̀ ọba olùgbọ́ràn ó ti tó wa bẹ́ẹ̀ àṣẹ̀mí rẹ̀ laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir kò sí tó jọ ọlọ́run kò sì sí nǹkan kan náà tọ́lọ́run ọba jọ ọba yìí ń kọ́ lọ́ba olùgbọ́ràn kò sí tẹ́dá kan ń sọ nú ọ̀rọ̀ nínú ẹ̀dá tó dá tí ò gbọ́ ọba olùríran sí ni kò sí ti ń lọ lábẹ́ sámàkì ilẹ̀ ọba olùríran parẹ́ àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí a gbọ́dọ̀ gbàgbọ́ yé rẹ̀ ká máa bi àwọn afáàsú náà léèrè lọ́nà wo la fi gbọ́dọ̀ mọ ọlọ́run nípa àwọn ọkọ̀ tí ń jẹ́ kọ́mọ́dékọ́ àmọ́ wa sọ ọlọ́run ọba ló tí ò pé ara rẹ̀ bàbá fẹ́ kí ọ̀nà wo ló fi yẹ fi kí lọ́hùn tí ò ní bọ́ sí ìbínú lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ nínú àwọn ìwọ̀ tọ́lọ́run bá nílé wa lórí níbi ìjọsìn ìwo là ń ṣe tá à ń gbé fáwọn ẹlòmíì nínú àwọn ẹ̀dá tó ṣe nìkan bẹ́ẹ̀ ká gbé fún àwọn kan wọ̀nyí nímọ̀ nípa la tó mọ̀ pa mọ́ ọlọ́run ẹni tí ò bá nímọ̀ tó péye nípa mẹ́tẹ̀ẹ̀ta yìí kó lọ ṣàtúnṣe ààrẹ kò tí ì lè pe ẹ̀lẹ́ tó mọ ọlọ́run subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.